وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا رسول الله أفي يمين ريس بكنا من أطول الكافي كفولة ومحمد صلى الله عليه وآله وسلم kíkà ìbẹ̀rẹ̀ sí wọn bá kó bá àwọn ará ní rẹ̀ kó bá wọn sàhálà rẹ̀ àti gbogbo wa náà pátápátá ọlọ́run sàhálà wà sàhálà nínú Al-Qur'an Al-Karim òun fún wa ní gbogbo ní ìyá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 wàmàláìkàtà àti àwọn òjíṣẹ́ àwọn ọ̀rẹ́ṣẹ́ tí wọ́n ṣe màláìkà wọ́n náà jẹ́gà ọlọ́ńdá lápára àmọ́lẹ̀ bá àlejò lórí. ọlọ́ní òun àtàmọ̀lẹ́ta ìfọ̀dúnà alátẹ̀bí àwọn ń tọrọ ìṣẹ́ àti ìjẹ àwọn ń tọ́sọ̀ láti fún alẹ́bọ̀ Muhammad ọlọ́run ní òun àtàwọn mẹ̀lẹ́kà àwọn ẹṣin àtàlátò fún alẹ́bù Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run wa pa àwọn tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ pé yá ayé alẹ́bí iná ámánù ẹ̀yìn tẹ́ ìgbọ́lọ́run bá gbọ́ sọ́dún àlẹ́yìn wa sálímù tẹ̀sílímù sọ́dún àlẹ́yìn ẹ̀tọ́rọ̀ ìṣáàtì jẹ́ fálẹ́bù àwọn ọ̀sán وسلموا عليه تسليما صلوا عليه وسلموا تسليما اتروا الشيخ العافية تقول فنبوا محمد صلى الله عليه وسلم nínú ayà yìí àwọn ọgbọ́yé níbi tó jẹ́ ìwà nínú àwọn Muhammad sọ̀tọ̀lá àríwá sọ́lá tó wà lórí wa inú wọ̀nyí náà ni pé ká máa tọrọ àtàlá tuntun àlẹ́bà Muhammad sọ̀rọ̀ máa rẹ̀ rẹ̀ sọ́lá. Torí pọ́nà ọba ọba rẹ̀ sọ lábẹ́ lórí sọ̀tọ̀ láàrú bá nẹ́bí. Ṣùgbọ́n bó lọ́wọ́ ìdílé sọ̀tọ̀ láàrú tiẹ̀ fún àlejò àmọ̀ nímọ̀ sọ̀tọ̀ láàrú rẹ̀ rẹ̀ sọ́lá ń tẹ̀sẹ̀ nínú àwọn sọ́láfọ́ wa tí a mọ̀ sí àbòdà àríyá. Ó sọ lẹ́rìí àdìmọ́rù ìbọ̀kárí bí wọ́n ṣe gbà wá. Ó ní sọ̀lá àtọ́láti tọ́lọ̀ ṣe fún ojúṣe rẹ̀ olóòní sàdáàrùn àdéhùn títí ìrọ́lá ilẹ̀ àlà olóòní tọ́lọ̀ ní ànẹ́bí láàyè tó ga àtọ́láti tọ́lọ̀ ní sáyẹ́bí pé tó mọ ìní lójú àwọn màláíkà tó mọ iye lórí gbogbo àwọn ẹ̀dá yòókù kẹlẹ́bà àmọ́ rírì àlẹ́bà àmọ́ kò lè kọ́ lọ́wọ́ náà wọn lọ́kẹ́ aláwọ̀ sọ́lẹ̀ aláwọ̀ Muhammad kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ láti fani mi torí pọ́ náà lọ́lọ́wọ́ ṣùgbọ́n kàlá tó tẹ̀ ó yàtọ̀ sí tèmi àti ẹ́ olóyè pé ọlọ́run ọba àlejò ọlá yóò mọ ẹsẹ̀ yìí fánẹ́lúwà Muhammad fẹ́ẹ́ mọ mọ̀lẹ́gà yóò mọ ọmọ rírì ìbò tètòkìtò àfọlábù kọ́ lọ́run ṣe fánẹ́lú nù. wà á máa ra ìkátà àwọn mọ̀lẹ́gà ló ń sọ̀rọ̀ bóòlù ẹ̀rọ mọ̀láìka náà ṣe ṣe fún wọn tí wọn náà yàtọ̀ sí báwọn ẹ̀dá tó ń ṣe òun náà ní tọ́lá bó ti ṣe fáárì nínú ẹbí yìí fún àríwá wa foríjì lọ́dọ̀ ọlọ́ àforíjì wá àtàlásù àwọn èyí láti mọ̀ pé ní ìsọkúsọ ìbáwọn tó bá fẹ́ pèsè sọ́kànlá tó àdáadáa rẹ̀ báwọn gbé kalẹ̀ òun àní ọlọ́run àtọmọ̀lẹ́ka jọ kó jọ wọ́n ń sọ̀tàlá tó fánẹ́lì torí náà káwa náà kó jọ kàwọn ẹ̀ṣẹ́ níbo ló máa àtọmọ̀lẹ́ka jọ kó jọ wọ́n ń sọ̀tàlá tó fánẹ́lì àtọ̀lá tó lọ́wọ́ ṣe fánẹ́lì la àlàyé ẹ̀yìn ní wọ́n ṣe fánẹ́lì tó dábàá ní tọrọ kẹ́kọ̀ọ́ ní ọlọ́mọ oníkẹ́ ní ìṣètẹ́ àtọ̀láti tí àwọn mọ̀lẹ́kà ń ṣe olùkẹ́ wa máa tọrọ àforíjì bá lẹ́nu kí wọ́n lọ sí ìròyìn wọn láyé kan nínú àlùkòrò àti kí wọ́n yẹ ṣe ìlú rẹ̀ nígbà òṣèlú àrùn ní mọ̀lẹ́kà ni kí wọ́n máa wá àforíjì fáwọn ẹni eré tí wọ́n wà lórílẹ̀ ẹ̀sìn tó jọ́ga ẹni eré náà lálẹ́ lọ́wọ́ Muhammad sọ́lọ́lá àlẹ́ ọ̀sánlá nígbàtà tó wà lọ́wọ́ lọ́wọ́ sáfà láti bó lẹ́nu mọ̀lẹ́kà ní ṣe bó wa ń ti wa torí pé ọlọ́wọ́ á pe àwa náà pé yá ayọ̀lẹ̀ nínú àmàlù ìfẹ́ iná gbọ́dọ̀ wà gbọ́ sọ́ọ̀lù àlẹ́ yìí wà sọ́ọ̀lù mọ̀ tẹ̀sílẹ̀mọ̀ ẹ̀tọ́rọ̀ ọ̀kẹ́ àti ìgẹ̀ tó pọ̀ wà lẹ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ojúṣe tiwa lórí ilé àwọn àmọ́ ẹ̀tọ́rọ̀ ìgẹ̀ àti ìgẹ̀ fún àtọ̀láàbù kọ́lọ̀ ńkọ́bá wa kẹ́ kọ́lọ̀ dáadáa rẹ̀ kọ́lọ̀ ńkọ́bá àlékún

àtọ̀lá tó tiẹ̀. àwọn ọ̀bẹ̀lá ìka fáwọn ẹgbẹ́ ìdá tó wòye fẹ́ lọ tọ́lọ̀ ọba dá láti mọ ẹ̀jíṣẹ́ ọlọ́ àwọn náà ń sábà láti fọ́lẹ́ bá wọn láti nípa ìgbà wọn àforíjì èmi àtẹ̀bá wájú ọmọ lẹ́yìn rẹ̀ tó jẹ́ yẹ̀mí tí wọ́n kọ́ àná ẹ̀gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa sàfàlá tó fún ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ojúṣe wáyé torí pé kò sẹ́nìkan lórílẹ̀ ayé tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó tó bẹ̀ bá ní fàlejò Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òun ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ títí gbogbo nǹkan lọ àdébí náà sọ pé ní làyé omi ló ra àdókò ẹnì kọ̀ọ̀kan yóò tí ì nígbàgbọ́ tó kú tó yẹ kórókó hafa àkúrò àhàbà ilé yìí mi wá nídìí wà wá ládìí wà náà ti àjùmọ̀ tí tí ó fi nífẹ̀ẹ́ mi ju bàbá tó bí lọ́mọ lọ. Tẹ́wọ́ ti nífẹ̀ẹ́ bàbá rẹ tó wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àlẹ́bí jù bẹ́ẹ̀ lọ. Tí tí ó fi nífẹ̀ẹ́ mi ju ọmọ rẹ tó bí lọ. Pẹ̀lú kálukú wa ti nífẹ̀ẹ́ ọmọ tó agbọ́dọ̀ nífẹ̀ẹ́ àlẹ́bí jù bẹ́ẹ̀ lọ. Àlẹ́bí ni wà náà kàjùmọ̀ ní kẹ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju gbogbo nǹkan lọ. Arákùnrin lẹ́yìn àwọn ẹni ṣíwájú rọ́dí aláwọ̀ ánì gẹ́gùtì ní ẹ̀sọ́ ìlú Bukhari umaru olùsọ̀kọ́lẹ̀ ní jọ́kẹ́ sọ́lọ́láwọ̀ àdéhùn sílẹ̀ sílẹ̀ à ń ta àbò ìlẹ́yà ní kúlì ṣe ìrẹ́ mọ̀ nínú mo ní bẹ́ẹ̀ rẹ̀ ju gbogbo nǹkan lọ ìlà àdébùtì àyàfara mi nìkan ni mo nífẹ̀ẹ́ jẹ lọ. àdébùtì kò yẹ pé ìgbàgbọ́ rẹ̀ ò tí ì títí tí wọ́n fi nífẹ̀ẹ́ mi ju wọ́n fẹ́ rárá rẹ lọ umaru ne zuwa mu sọ pé ilé alẹ́bí yìí rẹ mo ní pẹ̀lú gbogbo nǹkan lọ hápà ní ìjọra mi lọ alẹ́bí sọ pé alhàn nísìnyí ìgbàgbọ́ rẹ wá pé lára nífẹ̀ẹ́ yìí náà ní káwọn sàfà láàtò fún torí pé agbọ́dọ̀ mọ rírì ìbánidá ọ̀sán sọ́lá tí ó ṣe ní gbèsè ayé wa olólùwọ́n rántí wa kó wá mú wa kúrò nínú òkùnkùn àìmọ̀kẹ́ kó wá ń wá lọ bí Islam òdòdó rẹ̀ tí wá kó wá yọ wá kúrò nù kó tó àlù kó tó ẹ bọ́ kó wá sọ lójú ọ̀nà tó tọ́ kò sẹ́ni kankan lórí ilé ayé tí í ṣe dáadáa fún mi tó tó ní jáde lọ ọ̀nà sọ́lá tí ó ti fún ẹnì kọ̀ọ̀kan wa nínú wa rẹ̀ lórí wa onílàgbọ̀dọ̀ jẹ́ni tí ó máa ṣe àfàlátù fún anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nàní ọ̀rọ̀ fúnlá lónà fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ṣe àlùbáfíì àwọn ènìyàn àwọn ènìyàn ìlúmọ̀rún tó kéré tó ń dà òǹdẹ̀ni tó dárúkọ ilé mọ̀ọ́dún pẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam fàlámù ìfọ́lẹ̀ àlẹ́ tí ó wá kẹ́ sàkàlá ìkẹ̀kẹ̀ fún àwọn ènìyàn ní ẹ̀sọ̀ tẹ́lẹ̀ bá lórí sí láwọn tẹ́lẹ̀ ilé ni yóò wá jọ́rọ́dọ̀ ọlọ́run kì í sẹ́ni ìbánẹ̀lẹ̀ jẹ́ kó yé wa Rọ́bẹ̀ wá sáwùsá ọ̀tún pamọ́ ọ̀tún dórí pọ̀tàtà láti bá lẹ́lú àwọn ọ̀sánmà sọ̀lọ̀lá àríwá sọ̀lá. Bákan láti ní kọ́nu ọ̀rọ̀ rẹ̀ ní onírọ́jú máa ń sọ̀rọ̀ jù ọlọ́wọ́ fi mú ẹnì kẹ́gbólẹ̀ tó máa ń fi mú ẹnì kẹ́gbólẹ̀ èyẹ̀wò ẹni ìsìnkú yẹpẹ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ pé ìyẹpẹrẹ ni kọlọ́kùn yẹpẹrẹ tó yẹ pé wọ́n ń darúkọ àlẹ́bí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kì fàfà fún la gbọ́dọ̀ yìí nípa wípé ní sùpánù ó ṣe kan tá a fi súnmọ́ ọba. tòun ti a bá ti ń ṣe ọba tí ó dá wa abẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀nsọ́lọ̀ aláyàwó àfídà ẹnikẹ́ni tó bá ṣe àtàlátọ̀ ẹyọ kan fún mi sallallahu alayhi biha àṣà mẹ́wàá lọ́lọ́wọ́ fi dá padà fún mi láti wà pé ní ìmọ̀ ẹ̀sàtọ̀ láti fọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam inú iṣẹ́ ìjọsìn tó ìgbà wo làá pé ń ṣe ògbà tó bá ti dárúkọ àlẹ́bì àwọn afẹ́fẹ́ láti fún ìwọ́n náà ló tuntun gbà tó bá wù ẹ́ ọ̀rọ̀ ayé afẹ́fẹ́ láti fún àlẹ́sẹ́ lórí èrè àlẹ́sẹ́ nu mọ́tò àlẹ́sẹ́ lórí ìdùbúlẹ̀ àlẹ́sẹ́ nígbà tó bá wà ní ilé wa àlẹ́sẹ́ nu sọ́ọ̀bù wa àlẹ́sẹ́ nu ọ́fíìsì wa tọ́gbẹ́ jẹ́ fẹ̀fẹ́ láti fánibà mùsùlùmọ̀ ìyí ìtúlẹ̀gbà fún wa ìkejì ni pé nígbà tó bá tún dá kọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa afẹ́fẹ́ láti fún kọ́dá àwọn àfáàní àdì nọmba lè ní inú ẹ̀kọ́ pé ẹni tó bá jẹ́ tọ́nímù àdì ẹni tí ń kẹ́kọ̀ọ́ àdì ẹni pé tí ó máa jáde lẹ́nu rẹ̀ sílẹ̀ ní pé kọ́lá rọ̀tún rọ̀tún náà àlejò bàbá ẹni gbogbo ògbà tí bá ti ń jáde lẹ́nu rẹ̀ kọ́lá mo jẹ́ pé níjó kó kan o ọgọ́rùn-ún gbà ní oṣù ó ti mọ̀ ní pé mo máa ń dárúkọ àlejò lòun sábà lásìkò bẹ́ẹ̀ ká pé kọ́lẹ̀ náà pé mo fẹ́ pa àdìsí mẹ́wàá o bọ́ọ̀dù ń kọ́ kàgbé kọ́lá rọ̀tún rẹ̀ láà kọ́ ọmọ bíi ti pé sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́yìn wa áàlìjì ọ̀sánlá nínú ọwa nínú ọwọ́ rẹ̀ lórí wa ni káàpé kó pé káìpẹ́tẹ lẹ́nu láti káàpé kó pé kámọ́dá àtàwọn èèyàn dálé ní pé sọ́ọ́lẹ́ àmọ́ àbírísẹ́sì ẹ̀mí kámọ́dá àtà rẹ̀ bá wà kọ́ kákọ́ sọ́ọ̀dì kákọ́ sọ́ọ̀dì síbi táwọn ẹ̀ka torí pé gbà tí ìbá látù ẹ̀ tó ní jésù máa tọ́ lẹ́mọ̀ ó ní sọ́ọ̀dì yẹn ní sọ́ńlá láwọn ẹni allah àyè ni alẹ́ yìí mímu yẹn ní ọ̀sọ́ńlá àwọn àdìpé àbàdìpé sọ́ọ̀lá àmọ́ ìyẹn tí a ti dé kíni àti sàṣà láti fáná bí lọ àbí káàkà pé àníbà àwọn ọ̀sọ́lá káwá kọ sọ́ọ̀dì káni sọ́ọ̀dì yẹn ó rọ́pò fáàbí sàṣà láti fún àwọn bákan ọgbà tó ọba ti ń kọ́ lẹ́yìn kọ́ rí pé ọmọ ti àsàlátù fún gbogbo ìgbà láti ṣe ẹ̀wọ́n láwọn ìgbà kan ó tún wá ní kíńkà tí ẹ̀sìn tẹ̀ tó pè wá pé àníyàn àsàlátù yóò àgbọ́dọ̀ ṣe ń bẹ̀ ní inú tó yẹ ká sí lọ́pọ̀lọpọ̀ irú ọjọ́ júmọ̀ tí àwọn ayé anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ọjọ́ tó dáa jù nínú ọjọ́ tẹ́lú láyé náà lọ́jọ́ jímọ̀ fi ìkúlùkọ́ Adam ọjọ́ jímọ̀ náà ní wọ́n dá Adam lọ́lọ́run dá Adam wà fi ìkúmi ọjọ́ tí bàbá ńlá wa Adam ó kò láyé ọjọ́ jímọ̀ yìí náà ni wà fi ìnáfùkà náà ni ó tẹ̀lẹ̀ nàní sọ pé náà bàbá wa rí lẹ́wọ̀n pa ẹ̀kú ewu jí ẹ̀pẹ́ ọjọ́ ewu ní wọ̀nyẹ̀ pé ní ọjọ́ ọdún ọjọ́ ọdún ọ̀sán ọ̀sẹ̀ ní ju máa jẹ fún wa. bákan náà fa àlejò àwọn sọfún ẹgbẹ́ ní fa àṣírù aláìyá fi yí àsọ̀láta ìyẹn pé ẹ rí i pé ẹ sàṣà láàtò fún mi lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ ọdún máa yìí. ìfà ń sọ ẹ̀sà sàlátù fún mi fàínà sàlátà kò mọ̀ àrúdọ̀ àlẹ́yà alẹ́bí pẹ́lú pé gbogbo àsàlátù tẹ́ ń ṣe ní gbogbo àsàlátù tá ń ṣe ní wọ́n ń bá mi yẹn lè lọ pé ní olùgbà tí ń bá débi gbogbo àsàlátù tẹ́ bá ń ṣe كيف تورد عليك كيف تورد عليك صلاتنا وقد أرمت tọ́ba tẹ̀síwájú tọ́tù wà nù sàárè tẹ́sí nù sàárè bó sàlàǹsàlà tó wọ́n tó lójú ma bẹ́ẹ̀ mọ́ agbọ́tìgbà kan wà láyé tọ́ba ti kú tẹ́ ń kọ́ sábà ni harrama ala al-ard ó ṣe léèwọ̀ fún ilẹ̀ àǹtàkùlà àdìfáàdà àdìyà kó jẹ ẹran àwọn àlẹ́bí ọlọ́ ẹ̀fọ́ àwọn àlẹ́bí ọlọ́ ibi tó ti wọ́n ti dé ìbátan débẹ̀ sí ẹ̀rù gbèsè wà ní wọ́n wà ọlọ́ba kan wà tààlà ó ṣe léèwọ̀ fúnlẹ̀ kó jẹ ẹran wọn eléyìí abẹ́ ní ìsàfàlátù níwọ̀n òní ọjọ́ jùmọ̀ ẹ̀ tó ní afẹ́sọ̀ láti fún ìgbọ́lọ́ pa láti ká sọ̀tọ̀ láti fún àlẹ́bí náà ló tún sọ pé nípa àṣìrò àlẹ́ yà fi ẹ̀sọ̀là yẹ pé ọjọ́ ọdúnmá yóò ẹlẹ́gbẹ́ àṣàlá tó tẹ̀sí ní ìjọ náà kí ó tó pọ̀. bákan nínú ìgbà tí a tún gbọdọ̀ ṣe tẹ́sí dé wa pé láàyè yóò ká ṣe òun ní inú tó wáyé nínú hadith amúlòmùnà àti rọ̀bíàlà àrùn. ó ní ilà sẹ́mi ìtòlù tẹ́ bá gbọ́ tí olùpẹ̀rún pẹ̀rún fàkúùlù mítìlá mẹ́rin yàkúùlù ìtí olùpẹ̀pẹ̀ sọ tí ń pẹ̀rún ẹ̀yìn ẹ̀ máa wí tó bá ní Allahu akbar Allahu akbar kẹ́yìn náà tọ́tẹ̀ níbẹ̀ tó bá ní ashhadu an la ilaha illallah tó sọ lẹ́ẹ̀mejì ẹ̀yìn ẹ̀ tọ́tẹ̀ lé ẹnu ibi tó bá dé pé hayya ala salat yẹ láàbẹ̀ la hawla wala quwwata illa billah tó bá dé pé hayya ala falah àbẹ̀ la hawla wàlá quwwata illa billah anábàrọ̀ sọ́lá ó ní tí olùpẹ̀lú bá ń mú ká máa wí títí ìpẹ̀rù tán tó bá pẹ̀rù tán ó ní bàbá lò alẹ́ yìí ẹ wá sàtàlá tó fún mi nígbà tí olùpẹ̀rù tẹ bá gbọ́ tí ó pẹ̀rù tán ẹ sàtàlá tó fún mi anábì ní fa iná man salla alayya salatan torí pé tó bá ti àtàlá tó ẹyọ kan pẹ̀rù fún mi sallallahu alaihi mẹ́wàá lọ́nà ó fi dá padà fún yẹ̀mọ́ tẹ́ bá wá ṣe mẹ́wàá fún ànẹ́bí ńkọ́ ẹ̀rì kọ́ ọgọ́rùn-ún ni ó gbà tó bá ti ọgọ́rùn-ún kọ́ ẹ̀rì pé àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ẹ̀fẹ́ ìfìjẹ tiẹ̀ nú àyè tí ẹ̀sìn títí àpé kàtà kàtà sàfẹ̀ láti òun ẹ̀ nígbà tí arágbọ́ tí olùpẹ̀rúnpẹ̀rún tí ó pẹ̀rún tán bákan náà fi tàṣáwùdẹ̀ làkèèrè níbi àtàyà àgbẹ̀yìn ó dáhà bá mi jẹ́ lọ pé ní ààrẹ ni tó tiẹ̀ ti bẹ̀rẹ̀ tí ó ti bẹ̀rẹ̀ kó ń fi bẹ̀rẹ̀ lẹ́nu lọ pé gbogbo àtàyà tàbá ṣe káṣẹ́ mi àtàṣà òdo wa àtàṣà láti fún anábà mùsùlùmá sọ́lá pàápàá jùlọ yìí ká ti tó kàṣà náà ibẹ̀ yẹn nínú tí agbọ́dọ̀ ṣe ni bàbá wà lórí irun àwọn àpá nínú àwọn àyíkmọ̀tò tí bí alìmọ́mù Malik alìmọ́mù Shafi'i ìlú pẹ̀lúmọ́mù Abu Hanifa ẹni ká pàtà láti ìká tó sálámà pàápàá jùlọ níbi ti lẹ́yìn ẹ̀yẹ pé yà pé ní minal mustahabbat nínú ta fẹ́ lórí irun ni ẹ̀rì alìmọ́mù Ahmad ẹni tó fi rárá o alága bàbá lórí irun yìí fẹ́ rúkúrú ni orígun ni sẹ́kẹ́tẹ́ yóò bá dé kótó sálámà ìrù ẹ̀ wó láti mọ pàtàkì kátọ́tà sàlátì sọlá pàápàá jùlọ tí a bá wà ní orí irun bákẹ́lẹ̀ nínú káṣejú káṣe kótó bá jọ́wọ́ àṣàṣà láti fanẹ́bí ẹnu ní tó di kan fáre láti ṣàṣà láti fanẹ́bí àwọn àpá àbẹ́jọ́ lùmọ̀ ẹ̀sùn wọ́n fa láàrin wọn jẹ pé ìṣẹ́yẹ bá ti kútúbà sáà wọlá tó kéde lẹ̀ tí ó ṣàṣà láti fanẹ́bí ìjẹ́ kútúbà yẹn lọ àríwá ẹ̀yẹ tó tún náà ó gbọ́dọ̀ ní nǹkan méjì nínú kútúbà àjúmọ̀ ó gbọ́dọ̀ ní nǹkan méjì ka ááyà ọlọ́run tó ṣe wò kéré wọn bákan náà kó láti fánàlú àbùsùnmọ̀ sallallahu alayhi wa alihi wa sallam a tọ́lẹ́ tó bá tọrọ òṣèlọ́dọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ dúpẹ́ yìí tó ti ṣe tẹ́lẹ̀ ẹ̀mí ajáwọ̀ àwọn èèyàn bá jẹ́ nǹkan bá tó kankan tí ẹ bá béèrè nǹkan lọ́wọ́ abẹ́ bá wọ́n ṣe mu tẹ́lẹ̀ tí ò bá dúpẹ́ àmẹ̀rẹ̀ kò mórí nítorí bá dá mi alẹ́kàn lábùkù kátó wá sọ kọ́ lọ́wọ́ ọba tó yẹ pé ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ abó rẹ̀ kò dá lórí ẹnì kankan wá gbà kankan gbogbo àbá bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú tó mórí ní kátó kọ́ dúpẹ́ fọlọ́ káṣí alihamudulilayi kádúpẹ́ fọlọ́ bákan náà ẹni tó jẹ́ àfọlọ́ náà làdébò àmọ̀ ẹ̀mọ̀ sọlọ́lá àlẹ́ ọ̀sọ́lá nínú ẹ̀kọ́ àdúrà ní káta àlá tuntun kátó máa tọrọ sí àbámọ̀ ẹ̀ṣẹ̀ lọ ìyẹn ló fàánù àti àlẹ́ àmọ̀ ẹ̀mọ̀ sọlọ́lá àlẹ́ ọ̀sọ́lá ó rí arákùnrin kan tí ń bẹ lọ́wọ́ fẹ̀ kí àdúrà mẹ́lẹ́ náà ni láì sì dúpẹ́ fọlọ́ ń bẹ̀rẹ̀ láì tàṣà láti fún àlẹ́bò àmọ̀ ẹ̀mọ̀ sọlọ́lá àlẹ́ wa àlẹ́ ọ̀sọ́lá àlẹ́bìnrin àkọ́dẹ̀ àjìrá àbá ìkẹ́dúbà lórí tó fẹ́ kò rẹ́sì ṣe ń tọ́yẹ sí kò ṣe nínú ọ̀nà tí ìmọ̀ fi rí àwọn ìtẹ́yẹ ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run láti rí gbà wọn náà nìkẹ́yẹ rí pé ìyẹn ti àsàlátù síwájú dùáwò tí yóò bá ṣe eléyìí nínú àwọn àǹfààní kásọ̀tọ̀ láti fún ẹlẹ́wà ìsọ́lá òní yóò jẹ́ alágbèéga lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà ìyẹn fi rí ìgbébàmíjẹ́ kúrò látọ̀dọ̀ ọlọ́run

sọ́sọ́fà láti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó wá tí ó wá pé tí ó sọ dárúkọ mi àlẹ́bí tí ó wá sọ́sọ́ láti fún mi kọ̀dùnmọ́ ìpìlẹ̀ irú àdébálẹ̀ ti ṣe kò ní ṣe mẹ́ni ńlá torí pé tí ò dá lẹ́nu ti pé kọ́dùnmọ́ ẹ̀gbọ́n lẹ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ láti fún àlẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi gbogbo gba ní àlèṣe agbọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ bó làásì sàfà láti fún àníbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ torí pé gbogbo nǹkan bá bàtẹ nínú ìsìlámù yìí pẹ̀lẹ́kọ́ ni pẹ̀lú mọ̀ ni kìí ṣe orí ìyẹn ló pé ní àtàlátò láti fájọba àgbàsọ́lá àwọn abáfọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ kìí pàtàkì abámú akọ tó aláǹsàfàlátù látó dẹ̀bọ̀ láti bá nígbà wọ̀lọ̀ sọ́lá yíò gan ara kọ́ọ́lẹ̀ fún àdádálẹ̀ ni tí ò sí inú ẹ̀sìn wa torí tí wọ́n fààyè sí sẹ́ńtà àsìkò sí tí wọ́n fún lásìkò kan tó fún láyè kan tó tó fún nírú ìṣesí kan láàmú fi ṣe eléyìí tí ò bá wọn ni àbíkájẹ á sọ pé ẹ gbogbo àjọmọ ṣe lápapọ̀ ni pẹ̀lú ohun kan náà pẹ̀lú lásìkò kan náà ààyè kan náà gbogbo eléyìí ìbáwọn èèyàn àpáàtì mọ́nú ẹ̀sìn tí ò sí nu àsàlátù ni èèyàn tó sọ lọ́wọ́ bá àwọn sọ̀hábàlì sọ̀rọ̀ hàn àwọn sọ̀hábàlì sọ̀rọ̀ hàn tó jẹ́ ní ìṣíwájú wa gbogbo nǹkan yìí ni wọ́n ti bá wa béèrè lọ́wọ́ alẹ́ ṣe bí òòlà adé ṣe yẹn ló ti wá ní àdìsí àbí mọ̀tẹ́wìlì àǹsọ̀rì ọ̀rí àlọ́ àánú ó ní arákùnrin kan wá bá ní bàbá sọ́lá pé rẹ́ mọ̀ ọ́n mọ̀ àrọ́kùnrin kẹ́rìfà lùsàlẹ̀ mọ̀ àlè báàkì máa sálámà sí àti mọ́ gbogbo ẹni ẹ̀dá àti sàlámù alẹ́ tọrọ náà ni a máa tọrọ àlàáfíà fún ọ àti mọ́ ọ̀kẹ́gbọ́n ni sọ́ọ̀lì alẹ́ bó láti wá máa ṣe àsàlámù fún rẹ Muhammad ọ̀sàbàlù wọn lọ béèrè lọ́wọ́ àdébíwá Muhammad ọ̀sọ́lá kéèkó láti máa sàsàlámù fún ẹ lọ́nà ọba sọ̀hánà àsàlá pàdékánẹ́bí sọ fún ọ pé Muhammad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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àtàwọn rìwáyàtì mi àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ mi tó lákọọ́lẹ̀ tó kọ́ wa bóòlù àtàbà tí wọ́n ti tàtà láàrú tí wọ́n ẹ̀rí tó yẹ pé lè mọ bá ti tàtà láti fádẹ́bì fádẹ́bì tọ́lọ́ ọba tó fi tẹ́yìn rán. kábí ilé ní ọmọ ẹja sàlátù amadi sàlátù lìfàtì tẹ́bá bẹ̀rẹ̀ pé bó sàlátù lìfàtì ti wá ànábì òkú ọ̀sọ̀ àbà àwọn sàbà ló mọ̀ ẹ́ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn làwọn kan kọ́ lẹ́gbẹ́lẹ̀ rọ lẹ́gbẹ́ ní kò sínú àkọọ́lẹ̀ ẹ máa lè jáwọ́ látún kàmáàlì ẹ̀kẹ́ jáwọ́ látún kàmáàlì yóò àsàlátù ni lẹ́yìn kan bí bá ṣe wúlẹ̀ yóò ti mọ̀ fi àwọn ìwáyà arọ́tì sílẹ̀gbẹ̀ẹ́ olùrẹ́ni tí ó tí ó bá tí ó bá tí ó bá tí ó bá ti kà á nínú mọ́tò kan tí ó bá ṣe kíní kan mọ́tò wọn lásìdẹ́ǹtì ni á fi wá sọ̀tọ̀ láti fún ẹni ìṣe mọ́tò tó wọn lásìdẹ́ǹtì àdúrú wo lélẹ̀ yìí ní ọ̀rùn kan tí ó sákọọ́lẹ̀ fún fáyìn ó sì kà fún bàbàrà láwùjọ wa lẹ́ni ẹ̀wọ̀n rí sọ̀rọ̀ àtúntò rẹ̀ jí náà tẹ́kẹ́tẹ́ bá ní ọmọ sàfẹ́látù ìyí lè lọ ẹgbẹ́ ilé ẹ lọ́wọ́ ìyí bá lórí wá sọ gẹ́gẹ́ pé ká àgbọ̀dọ̀ mẹ́sẹ̀ lórí irun ìyí

nǹkan àtọ́jù ló wà ń bẹ̀ ó ní ọlọ́run àtìkẹ́ àtìkẹ́bá lẹ́bí ló pe iye iye tó ń bí lẹ́ni ló fi iye iye tí ń bẹ láyé gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ nímọ̀ di ẹ nímọ̀ ibi tó ti wá jẹ́gbẹ́ndà ní abábẹ̀rẹ̀ ti fánẹ́bí lẹ́nu gbogbo eléyìí tí ò bá mu ni àwọn wa ló gbalẹ̀ láwùjọ wa àwọn là ń pè lásàlásù lẹ́ni ìkàlùkù wa náà làgbọ́dọ̀ sọ́ra tàbá lásàlásù tó ní ládá tó ní ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ní agbọ́dọ̀ ṣe bọ́lọ̀ wa sàánà wa tààlà tó fi ni torí kó yí alẹ́ bí kankan lè fẹ́ mọ̀ ní àdàtà ah, fi àkùnrin àhàhà máa lè sàmìlì fáwọn ọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti fi kó ń bá a mú wáyé ní ti ìsara rẹ̀ ọlọ́run ní الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ìyẹn ló ti ọlọ́run nínú àwọn àdádálẹ̀ àsàlátù tó gbalẹ̀ láwùjọ wa náà ni sọ̀látù ìfàṣẹ nítorí pé àwọn èèyàn mọ̀ sílé tó kó ní pé sọ̀látù pẹ̀lú àlà Muhammadu fàṣẹ sẹ́mọ́ńkà nínú àtúntò balẹ̀ nítorí pé tẹ́lẹ̀ lórí bá gbọ́ pé ẹni ọmọ tàtà láti lé ní ibi tí làákà yóò lọ lónìí kò ní lọ bùnmí. àtàlátù yìí jẹ́ kó lọ fún adúwájú ǹjẹ́ ọ̀sán àbá mọ̀ wọn mọ̀. ǹjọ́ ni àlejò kan fún nígbà tí ó kọ́ ọ́ látàlátù kìí tó. àwọn tàbí ìtọ́wọ́ láyé lẹ́yìn ọ̀sán àbá ìjáwé náà ká. wọn ká àwọn àìmọ̀tù أبو حنيفة الإمام الشافعي إمام مالك الإمام أحمد رحمة الله عليهم أجمعين أبو بابا أيمتي ولا بوما lẹ́yìn lẹ́yìn bí ọgọ́rùn ọdún tó ti pẹ́ bí a fi máa lò sí mẹ́fà lẹ́nìkan ló wá lọ sí àlẹ́wà lòun rẹ̀ sọ́lá ó yọ tó ní yá pípọ̀ sáré gbangba ó wá fóun látàlátì yìí àkọ́kọ́ táwọn bá lẹ́bi yọ sí yẹn gbangba tí ó bá yọ sí àwọn tó bá lò gbà àwọn àgbàdìbò yẹn tó yọ sí kó tó wá kọ́ wọn sí. wọn náà lẹ́bi yọ sóò ní gbangba nífojúrí ìtàn àbá sọ ni pé èyàn lè rá lẹ́bi lójú oorun ṣùgbọ́n tó rá lẹ́bi yóò ròyìn bó ló ṣe ní fún wa kọ́ ọ̀mà lẹ́bi fásitì náà rẹ̀ pátá lẹ́bi lọ rí àbí nǹkan míì ló pera rẹ̀ lálẹ́bi fún ọ tọ́yọ́ wà nínú ọ̀sán àbàbẹ̀ ẹ̀kọ́ jẹ́ ẹni tó jẹ́ pé ní àwọn olóòlè wọn wọn rí ọwọ́ àjọ wa lọ lálẹ́bí ọtún wa ló pẹ́ lásán látù ọba tó wà lọ rí ó tó wà kọ́ ẹ ní nǹkan yẹn tó la burú lórí aburú torí pé ìkọ́ yẹn ní nǹkan lẹ́yìn ìgbà tó ti jíṣẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ pé iṣẹ́ tí mo jẹ́ òpè ọlọ́run lọ́ka lórí àdìyẹ ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí wàrọ̀ dí ìtùlákùn ìsìláàmù àdínà ìsìláàmù kò máa jẹ́ ẹkùn tọ́lọ̀ yọ́nú sí fún yín. ìyẹn ni àlìmọ́mù máa lè fi pé òjò tí adam sọ̀kalẹ̀ mọ́ láwọn yàkùn ìyàwó mẹ́rin dì dín iná òjò bẹ́ẹ̀ ayé sọ̀kalẹ̀ tọ́lọ̀ ló ti parí ẹ̀sìn tí ò bá ti wà nú ẹ̀sìn jọ fàlàyà kóná ni yàwó mẹ́dínà kò lè jẹ́ sìnmọ́ lónìí yìí o. àtúntò fàájì òsín ní ẹ̀sìn sáré fi kú ọlọ́run ẹni dé wá sọ fún wọn ayé bá lè ní òṣìṣẹ́ pé ara burúkú èjì tó wà ń bẹ́nu nínú aburú rẹ̀ náà ni pé wọ́n kó àwọn ọ̀rọ̀ àwọn èké àánú àpòtí àdínà ọ̀rọ̀ sẹ́lẹ̀ àfẹ́láàtò tó ní káfí fún sábà ṣe aláàdínládá mẹ́wàá ṣùgbọ́n oníkọ̀lá fún lè fásí ẹ̀nà níbi sábà ṣe kọ̀lá fún lè fásí ẹyọ ọ̀kan àti ẹ̀mí ò lè má ó dáwọ̀ lójú bẹ́ẹ̀ pé ní ẹ̀ bá sọ̀lá fún lè fásí ẹyọ ọ̀kan yóò ní ládàá six thousand six hundred and sixty six ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo nǹkan ayà tó wà ní kùránì láti tíwájú ìfàtíà dé pàtó náà oní six thousand six hundred and fifty six ìtumọ̀ tó bá kàtó láti ìfàtí kan gbogbo kùránì lọ sí kan. àmì ìfẹ́fẹ́lẹ́ ìdílé sáàkó ìlọ́ka alukur'an. arẹ́bìnrin omi nínú tíra àwọn náà tó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n ń pè pẹ̀lú àláfi fàtí wàá pọ́jú àwọn nítorí kọ̀ ẹ̀rí. àmì tẹ́lẹ̀ bá kàtó láti ìfàtí kan yóò ṣe déédéé kùránì àbí yóò ṣe déédéé akọ̀ yóò six thousand six hundred thousand ní sọ̀rọ̀tì ìfàtí ẹ̀yọ̀ gbogbo lé àwọn àrùsọ tí ò bá wọn ó wà ń gbọ́ pé wọ́n ìmọ̀ ẹ̀ka jáde sí wa ni kò sá kọ́ tí a lọ́wọ́ tí ó àwọn àbí tó tó rọrùn káde kọ́lọ́ yẹ tọrọ ìjà sí ìgẹ̀kọ́ sallallahu alaihi wa sallam gbẹ́mẹ́ta tó sàárà alẹ́ ẹ̀fọ́ àbàrẹ̀ sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa sallam ilé nínú tí ó yẹ kí mùsùlùmí mọ̀ ní wọ́n mẹ́jẹ kí gbogbo àwọn ìkẹtọ́ máa kólé wa àkọọ́lẹ̀ ní ẹ̀sìn ìtòlákọọ́lẹ̀ wíṣù lọ́dọ̀ ẹni ẹ̀mẹ́yẹ àfá aláwùjọ àìsí gbogbo ti sọ láti ìbùrọ̀yìn níyà ní ìtàlẹ́lẹ́ òun nìkan láńtó mọ́ ẹ̀ sọ̀hábà yóò sì mọ ẹ̀ pèpè síbi tí ò lákọọ́lẹ̀ yìí. káàlẹ́ pé sí oṣù ẹ̀sìn ìwúrẹ́ kátẹ̀ nínú méjèèjì ṣé tí ò lákọọ́lẹ̀ ṣe é pé ní tí ẹ bá ní àdìsọ́kàn ìtọ́rọ̀ mọ́ èyí ó tún jìyà lọ́dọ̀ ọlọ́run báyìí. sọ̀rọ̀ ẹ̀ kátẹ̀ lẹ́ni àbí sí àlọ́ ọ̀sán tó fi káwọn ẹni ìṣíwájú wa àwọn tí àlọ́ ọ̀sán tó ní kátẹ̀ ní ká bàbá rẹ̀ bí sọ̀rọ̀ àwọn ẹni tí ó là ó ní mọ́ ana àlẹ́ ìyáwó àtàbí ẹni tí bá ń ṣe ń tẹ̀lé àtàn sàábà ní ṣe òní ó là irun kí àwọn sàábà ṣe ń sọ láti ìbùrọ̀ ilé àtẹ̀yẹ sọ láti ìfàfi o wọ́n tó ṣe bá sọ láti rí àti sọ láti sọ ẹ̀jẹ̀ ní àbí jáwọ́ láti kàmọ́ ní àti gbogbo nǹkan míì tán máa ń wọn tán máa ń gbélé ẹ̀rọ pàjọ́ wọn ti kọ́ tó fi tó fún àdébà sọ́lá sáré bí ìgbésẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ibi tọ́lọ̀ yóò ti wá wọ́ ti jù ní pé tó bá ń pè yẹ kọ́ sàtọ̀ láti lórí ìró tó wá ti sọ̀rọ̀ láti ìbùrọ̀ ẹ̀mí yálẹ̀ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ láti tòun ẹ̀jí náà sọ̀rọ̀ ká sọ̀rọ̀ láti fati sọ̀rọ̀ ká yáwó láti kàmẹ́ẹ̀lì àbáwọn nǹkan míì tí wọ́n ní ká máa kà gbogbo eléyìí àdádálẹ̀ ni irun ìmọ̀ ẹ̀sọ̀kọ̀ láti fani wa rọ̀ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ gbogbo àyè tá a bá wà àwà lórí ìrìn àwà nínú ilé àwà níbi iṣẹ́ wa ni bákẹ́rẹ́ sọ́lá dárúkọ àdéhùn ọ̀nà sọ́lá kárípá ń sọ̀tà láàtò fún ó wá lẹ́kọ̀ọ́ agbọ́dọ̀ kẹ́kọ́ dé à ń sọ̀rọ̀ kí àtijọ́ fánẹ́bí àgọ́dọ̀ ọmọ ẹgbẹ́ bí wẹ́ẹ́ lẹ́kọ́ kájẹ yóò gbọ́ amẹ́ríkà máa ó yẹ mọ́ ìsọ̀tà láàtò fánẹ́bí kò bílì kan sọ̀rọ̀ gẹ́ kò kan sọ̀rọ̀ kẹ́nìkejì gbọ́ ẹlòmíràn àtẹ́sọ̀rọ̀ ẹ̀

ìsọ̀tọ̀ láti fa náà sọ̀rọ̀ láti fi jáde ní ẹnu rẹ̀ bákan náà bá rẹ̀ ṣe kútúbà yìí torí pé báwọn ṣe kútúbà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ a sì dákọ̀ àdébí bẹ́ẹ̀ ó lẹ́kọ̀ọ́ bá rẹ̀ ṣe sínú wa bákan náà sábà ká yà kúránì lọ ẹni mọ̀sánmọ́jọ́ sùlù láì ẹ̀ṣá ló ti gbé tọ́lọ̀ láàrin wàsánlá torí irú náà lẹ́kọ̀ọ́ bá rẹ̀ ṣe ó ṣe sínú ni kò rí ni pé

ìyú báyìí kọ́ lé ní ẹṣẹ́ ààrẹ ní tó ṣe nínú àwọn ẹni ìṣíwájú àwọn ẹni ti fàtọ̀ láti dùn wá lọ àwọn ẹni ti bẹ́ẹ̀ tẹ̀lé àṣẹ gbogbo àwọn wa láti fi máa fi wá jẹun ní ẹ̀rí tó bá láti kèé ṣe ẹgbẹ́jọdá kèé ṣe nǹkan àpapọ̀ ìmọ̀ ń ṣe fúnra ara ẹni ni tó yẹ pé dé àtẹ̀síwájú ẹ̀ ó lọ bí kẹ̀kẹ́ tẹ́kọ̀ wá jọ kama ká máa mọ ẹjọ́ ká máa lùlù sí ká máa ṣe mọ́dí fánẹ́lì sẹ́sàn lẹ́nu ìṣíwájú wa ti ṣe eléyìí dípò kéèyàn gba aládàtà sọ́ọ̀lẹ̀ fún wa ẹ̀sẹ̀ ní oṣù jáde torí pé bídí àní àdáda lẹ́nu àwọn ọ̀rọ̀ sọlọ́dún àkúrò mọ̀ dáfà sí bídí à gbogbo àwọn àdáda lẹ́ báyìí nínú ẹ̀sìn táà ní wọn fojú dáadáa wò á nù ní lọ́dọ̀ ọlọ́run kódà bá wọn fún abẹ́ fún iṣẹ́ ọlọ́run ọlọ́gbà ọlọ́gbà ń jọ sùn tó yẹ bá dáadáa lè nìkan á nù ní lọ́dọ̀ ọlọ́run wọ́n wà lórí wáyà ń tó wà fún lọ dọ̀lá látòkè náà gbogbo nǹkan lò sí ní kèé lè gbìyànjú kìkẹ́ dunu rẹ lọ yẹmọ tẹ wọn lọ òṣìṣẹ́ jọsìn láyé wáyé pé náà ní òṣìṣẹ́ ìdílọ́run ẹ̀ káṣe bó ti yẹ kí á ṣe káṣe tẹ́tù tó ní á ṣe ìtẹ́tù tó wá ní káṣe bákan náà káṣe yìí táwọn ṣe lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ ò káṣe ilẹ̀ kọlọ́ba sàánù wa tààlà kó sàánù ẹnu kọ̀ọ̀kan wa kó sàlékún àgbọ̀yé ẹsẹ̀ rẹ̀ fún wa kọ́nà kó ṣe wá lọ́mọ ẹlẹ́yìn àdébì dídí tí ó bá